ẹ̀yin alábòsí burúkú alábòsí ayé mo ń bọ̀ mí tí ì dé àjọ mú nǹkan lẹ̀ bàbá àgbàlagbé ni àti sí ọ̀là bíbọ̀ lè dá sí. àlùfáà fọlọ́nsọ alábòsí àlùfáà fọlọ́nsọ àlùfáà fọlọ́nsọ alábòsí àfáà fọlọ́nsọ àà àfáà fọlọ́nsọ. dáwà kọ́ lélẹ́yìí asúlímù sùlùmọ́tù yawmal qiyamah gbogbo tí jẹ́ra alábòsí pátá wọn lè pàdé ọlọ́run dáadáa àfáàfọ́ náà sọ gbogbo tí jẹ́ra alábòsí pátá wọn lè pàdé ọlọ́run dáadáa ó kéré nù láìfù àfáàfọ́ náà sọ tá a máa ń wò tí ì ṣe tàbòsí àbòsí ni. máa fa méjì sí mẹ́ta máa fa mẹ́ta jáde láàárọ̀ yìí. waaleykum salaam jim ahmed ẹlẹ́lu thank you very much abáfọ́ náà sọ wáyì <clears throat> wáyì abáàní àrísìkù yáàtì wá ìlàmù yẹ́sì aṣọ ibù kátìmọ́n wàláàkín ṣúkìlì lùmọ́rì mọ́kútùbù abáfọ́ náà sọ. So, kí ló dé tẹ ìyá alábòsí kí ló dé èyí tó jẹ́ kí n gbé wọlé pẹ̀lú respect àkọ́kọ́ nú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lọ́rọ̀ bàbá wa àṣẹ Ahmed Labeeb ìjọba mo yẹn lánàá kò torí mi ò ní rí mi ì torí ìṣe fọlọ́sọ ni. àwọn ṣe àfáà fọlọ́nsọ ni musabisabi náà ni fọlọ́nsọ ọlárẹwájú ismail musabisabi náà ńlá àfáà fọlọ́nsọ fọlọ́nsọ tẹ̀ ń wò yìí musabisabi náà ni àlẹ́ àṣìdù láyà ṣìdù bí wọ́n bá ń pe bọ̀dá rẹ ọ̀dádì rẹ ní àbúrò jimoh ṣé kò dísáfù ẹni.

wọ́n sọ fún pé á ah, láwà níyì ọ̀ṣun ẹ̀sìn ni ẹ má fún ní súnà burúkú mọ́ ṣe bó orí ẹ bó orí so rẹ̀ wọ́n wá ń pè ní àbúrò jí mọ́ ṣé pàfọ́máǹtì ẹ̀ àti àǹtí pínpẹ́ ọ̀ṣun ẹ̀sìn fọlọ́sọ ọyá bóde wá sọ́bi tí àyà alukurani tó ti ní ẹ máa wọ jàlámíà àbádìsì. ìmọ̀ láyé àlùkùránì àbádìsí ni ẹ̀ máa eme gbádá wá bóde wá sọ fún mi kí ló tẹ ẹja alábòsí náà àbúrò tí má dádì rẹ yìí ó bóde ó pe mọ̀lánà ṣe ibrahim ní yẹ́s ó pè wọ́n ní sayatinu linsan ó pèsè amúdà tìjà ní sayatinu linsan ṣèbí wọn náà fún support. mélòó wá lára àbúrò jí mọ́ sí mọ̀lánà ṣe ibrahim nìyẹn sí mọ̀lánà ṣe ahmed tijani mélòó lára àbúrò jí mọ́ sí mọ̀lánà ṣe abdul qadir baba kọdásà. ìwọ fọlọ sọ wáì asúlìmù sùlùmọ́ọ̀tù yawmal qiyamah gbogbo tí ìjẹ́ra alábòsí anabi ní inú òkùnkùn ni wọ́n wà tó bá dijọ́ gbèǹde wọ́n dẹ̀ sọ láàtú sọ́ọ̀lì mọ̀mọ́rì dúdú wọ́n sàkáàtú ọmọrì dúdú wọ́n síyàmù ọmọrì dúdú wọ́n àmàlù ọmọrì dúdú gbogbo ọ̀rọ̀ alábòsí pátáláyé iṣẹ́ rẹ tó bá rò pọ̀ ń ṣe olúwa lóhùn nígbà lọ́wọ́ ẹ̀ irun tó bá kí ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ àwẹ̀ tó bá gbà ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ sàká bá yọ ọlọ́run àbá àbọ̀lọ́run sọ alábòsí ni ẹ̀ mo dẹ̀ ti sọ kankan fún yín ọ̀rọ̀ bàbá wa àgbàlagbẹ́ ni àti sùmùràtìlì mọ́mìnì ẹni ọba dá sí inú yín máa tẹ́bọ̀ ni omi àti tíì ní ọ̀rọ̀ bàbá wa àgbàlagbẹ́ ni àti sùmùrà ẹnì kankan nu yín ò ní dá sí kọ́mọ́kàbùkù ẹ̀ lè dá sí. bàbá Ahmadu Labibu ìjọba àgbàjì wa àti bàbá wa àgbà. ẹ lè dá sọ̀rọ̀ wọn ọ̀rọ̀ bàbá àtọmọ ni bàbá àgbàlagbé ni àti sí ọ̀là bíbọ̀ ò lè dá sí ìwọ wá bóde ó ní kí ṣe làbíbù kó rí bẹ́ẹ̀ kó lọ sílé bàbá lágbé ni kí ló kẹ́ ẹ́ ọ̀rọ̀ bàbá àtọmọ ni is not concerned you kò kẹ́ ẹ́ fọlọ́sùn àbòsí ẹ ti pọ̀ jù. mo gbà tó ń sọ̀rọ̀ ọmọ kan comment ogun àgbáyé ọ̀sọ́ ìpẹ́rù wọ jàtijàti òun bọ́ ọmọ yẹn wí sọ ọmọ bó ṣe tó ni sọ ọmọ èjì ẹ̀ àfàfọlọ́ sọ sọ ọmọ èjì ẹ̀ nígbà tó rí téèyàn jẹ́ ogun àgbáyé sókọ tiẹ̀ fọ́n káyé bẹ́ẹ̀ bí fọ́lọ́ sọ tiẹ̀ ogun àgbáyé kọ́kọ́ wọn ó kọ yẹn wò sókọ tiẹ̀. àwọn ẹ jẹ́ kí n sọ kankan fún yín o bórí èyẹ bá ń kan sánmà tó bá ga tán torí ẹ̀ kan sánmà tó wá fẹ̀ tán tó jẹ́ pé gbogbo ilé ayé lọ́fẹ̀ dé tó bá ta sí àwọn àfa wa bàbá àgbàlagbà jàgbà tó bá imú bad comment wá ń pa wọn ayẹyẹ rẹ̀ ayẹyẹ family rẹ̀ ayẹyẹ ẹbí ẹ̀ ayẹyẹ gbogbo tó bá ní sùmùràtì lè mú mi nì wàláyà àfa àfa wa bá yẹn ṣeré sùmùràtì lè mú mi nì wàláyà tàláyà àfi dúkìá ìsìláàmù àfi báyìí ṣeré torí dúkìá ìsìláàmù ní láwàní kì í ṣogún ilé bàbá wa o láwàní dúkìá ìsìláàmù ní kì í ṣogún ilé bàbá wa alimamatu tajul arab ṣé bàbá àgbàlagbà jẹgbẹsẹ Lárúbáwá ni wọ́n ni láwàní ìṣogún ilé bàbá wa ogún ìsìláàmù ni ọ̀ìgbà islamu ni sọ islamu ni ìwọ fọlọ́nsọ ìwọ náà sọnú ọ̀rọ̀ rẹ olóòmọ ń wé. olóòmọ ń wé ìwọ náà wùgbà tó ń sọ̀rọ̀ dádìí ẹ ṣé bí wọn náà tún rà ní wèrè nu fídíò yẹn ẹ̀ẹ́dẹ̀ lọ ṣe sùúrù gbogbo tẹ̀dárí orí ọ̀dà nu ayé yọ̀ọ̀dà lẹ́jọ́ kan kó yẹ wá pé ní ńdà láì sọ bàbá wa gbèsè amadu labib ẹni téèyàn bá jọ ṣe lè yọ sọ ń pa ẹ wọ́n sọ nípa àwọn tí wọ́n ti jọ ṣe tí wọ́n dẹ̀ rí àwọn eléyìí ní àdàbí inú alùsùnà bàbá wa ìjọba ń dákọ àwọn kan inú ẹnu ẹ sọmọlúwàbí nìwọ yìí ó kì í sọ ọmọlúwàbí ẹ jẹ́ kí n tẹ̀yìn o ìmáàmù Mẹ́kà ẹ gbọ́ ìmáàmù Mẹ́kà ni mo pè o kọ́lọ́n jọ kó jẹ́ kẹ́mi wọn kù tó bá lọ ta sí àwọn àfọ àwọn rọ́ọ̀f á kojú ẹ̀ tí ìmáàmù Mẹ́kà bá ta sí bàbá àgbàlagbà jẹ àgbà tó bá ta sí bàbá àgbàlagbà múnigun àgbà rọ́ọ̀f wàláhì yóò gbèsè ẹ̀ àbúrò jimá dádì rẹ tí ń pẹ́ pẹ̀dẹ̀kẹ́dẹ̀ sí mọ̀lánà sí amẹ́dà tìjáni tí ń pẹ̀dẹ̀kẹ́dẹ̀ sí mọ̀lánà sí ibrahima nìyẹn sí àwọn tìjáni yà ni wọ́n gbà fún yín ni. ẹni pé sùràtù lè mú mi nì á ní àrẹ́sì ẹ kì í dẹ́ sọ̀rọ̀ ọlọ́pàá kì í dẹ́ ọ̀rọ̀ kóòtù àmọ́ àṣìtì fún ọ á jẹ́ kọ́ ọmọ bó ṣe tó àti bó ṣe mọ́. ṣùgbọ́n láti lè mú mi ní àjẹ kọ́ àmọ́ bó ṣe tún àti bó ṣe mọ́ àfààfà àwa bá anybody ṣeré torí dèdè ìwọ̀n tọ́lọ̀ ní kádà nínú ayé yìí ìgbà àdúrà ọlọ́run àtàlùbáríkà àwọn àfa àwa ní afọ́dílì wàálìdì wà iná làní mi wàálìdì ìsìnwá sára ntọ́ bá fi mú wa ntọ́ bá wa tá a ti àpọ́nlé àti iyì àfa àwa wa kò sóńtọ̀ tá a lè yẹ̀yẹ́ tó bá yájú sáwọn Naam. Ukodimu sitasi ala afọdili walidi wa iná là ní ẹjọ́ ẹ má bá ní tẹ́ like ẹ má jẹ́ kí wọ́n flag iṣẹ́ òye ẹjọ́ ẹ má bá ní tẹ́ like gbogbo ẹ̀ tá a bá wà pẹ̀lú ẹ má bá ní tẹ́ like wa iná là ní mi walidi ìsìnwá sára ìtọ́ bá wa mú wa tá a ti àpẹ́lẹ́ àwọn àfa wa síwájú òbí kò sí ẹni náà lábẹ́ sẹ́mi kò náà tó pé òun lè fẹ́ fẹnu useless àwọn wa táà ní kóbo àbúrò jimọ̀ ní bọ̀dẹ́ fọlọ́sọ àbúrò jimọ̀ ní bàbẹ́ bọ̀dẹ́ rẹ tó ń gbìjà ni mo ń sọ bọ̀dẹ́ tó ń gbìjà àbúrò ni èyí ń fún láwà nínú súnẹ́tì ó sọ pé ogun ilé bàbá wọn ni nígbà táàbùrò jí máa ń pẹ́ láwà nílógún ilé bàbá wa ìyẹn ogun bàbá àgbẹ̀lẹ́gbàjà àgbà ìwọ fọlọ́n sọ bí wọn náà ń wé sọ jẹ́ fámílì àgbàjì ni àwọn ẹlòmíì náà ń wé àwọn àfáà àgbà ń wò tí wọ́n ń wé káàkiri ayé làfọ́ àgbà ń tí wọ́n ń wé láwà ni. bàbá amadi làbíbù ìjọba wọ́n wá ń sọ àwọn tí àjọṣepọ̀ ti pa wọ́n pọ̀ tí wọ́n dẹ̀ rí i pé wọ́n ní ládàbí wọ́n ní àgbékalẹ̀ ojú ẹsẹ̀ náà lárí pé òun rí jẹ́ ti àwọn kan nù wọn wáyé kí ni pírọ́blẹ́mù ẹ náà fọlọ́sọ kí ni pírọ́blẹ́mù ẹ. àbúrò jimátọ́ ọ̀dẹ ló ń gbìjà yìí tábà irúsùn mẹ́fà nísìnyí yóò tún ti ní tí yóò tún jọ pa ipa tó tún máa sunkún lórí net. sáà mo yí àwọn tó o bá ṣe tó tún padà bóde tó níwọ̀n ìṣèyàn ẹni ó sì bá ọgọ́rùn-ún èèyàn ṣe tó ní gbogbo ọgọ́rùn-ún èèyàn ṣe yẹn anybody ti mọ̀ pọ́n gẹ́gẹ́ ní ọ̀dà. alábòsí ni ẹ o fọlọ sọ second mo rí láìfù kan tó tún ṣe tó ní àfọ oníláwà ní ọ̀rọ̀ nípa ẹran kí ló tẹ yẹn yẹn lẹ́yìn alábòsí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin alùsùn náà yìí kí ló tẹ alábòsí náà why abadani la tasili manna isa ma kunta mukitadira fasuli mutariju ukubahu ila nadami tanamu ainaka wali masilumu muntabiu tadiu ni aleika wa ainu laila mutanami fọlọnsọ ma'lan ma'lan lọ ṣe sùúrù àbòsí rẹ ti pọ̀ jù àbá fọlọnsọ wàláì àbòsí rẹ ti pọ̀ jù. ó tó gbé láìfù àbọ̀ oníláwà ní ọ̀rẹ́ mi mo ti gbàgbé ọkọ wọn ọwọ́ ń plé rẹ̀ ọ̀rọ̀ nípa kásàdúrà kápẹ́ran ìwọ náà wá wu ọ̀rọ̀ rádaràda tó ń sọ ṣé bá ń kọrin tí ó dùn sẹ́yìn sẹ́ẹ̀ kí n fetí yín gbọ́ ni. àbá ní kí yóò ṣàdúrà kápẹ́ran ká ṣe sàrà. ọwọ́ abóde ò fẹ́ mọ rìjẹ́tì ẹ̀ bí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ̀gọ́ ọ̀rọ̀ dìndìnrín mọ́rùpá wa tá à ń gbọ́ mọ́rùpá gọ̀ bí wọ́n ṣe gọ́ á dìndìnrín bí wọ́n ṣe dìndìnrín fọlọ́sọ. nísàlẹ̀ wa bí ra àfáwọn olówó lọ́dọ̀ jìlì bá musáájú sùmùrà nísàlẹ̀ bí ra àfáwọn lọ́dọ̀ àlùgbẹ̀ musáájú sùmùrà ọba àmọ́ ewé láwàdí ọlọ́wọ́ kan sùmùrà lọ kọ́pí. fọlọ́sọ lọ change àbòsí ẹ ti pọ̀ jù ọ̀rọ̀ mẹ́ta ni o tó ti ṣàbòsí o ìwọ lọ pariwo kiri ń gbà kẹgbẹ ẹ má pọ ológun ẹ bọ ní oògùn kí lọ bá débi pọ̀ ń sọ̀rọ̀ páyà ìsàsí ata àjànú burúkú sọ ọ̀pọ̀ ológun báyìí sórí pé ó ti ṣàbòsí. àbá àwọn àgbo ńlá wà ní okùn àbá ìsapá lórí ni wọ́n sọ̀rọ̀ débi bẹ́ẹ̀ àdúrà ọmọ àsọdàkà àdúrà àti sàrà àwọn jọ ń ni bí ẹ bá lágbára kó para kún mi tí ẹ bá ka iná àtẹná fún yàn tó bá lágbára àti para pa tí ẹ bá pọ odidi àlùkùránì fún ọ tó bá lágbára àti pọ màlúù pa ó tún bọ́ bí ìyẹn náà ó láàfà yẹn ń parọ́ ìwọ ọlọ́dẹ tó mú àpòjúwe wá pé àwọn sùhábà kan kọjá nùlú kan wọn gbà wọn lálejò ejò san ẹnìkanú aráàlú jẹ àwọn sùhábà ń padà dé ó tún bóde lẹ́nu rẹ̀ pé wọ́n gbẹ̀ràn òótọ́ lọ́dẹ sọ kí ló tọ́ tẹ wá ṣé àbòsí àbí ìkà sẹ́nu ni bí ni sẹ́nu oríire wa ni bí ni fọlọ́ ń sọ mọ́àlàm mọ́àlàm lọ́ọ́ ṣe pẹ̀lẹ́ fọlọ́ ń sọ àbáwọ̀ fọlọ́ ń sọ ṣe pẹ̀lẹ́ ṣe pẹ̀lẹ́ ìwọ náà lọ́jọ́ ọ̀la tó o bá ti kú ní àbòsí òrógò rẹ lò kò sẹ́ni kankan tó o bá ṣe tó o lulẹ̀ ẹjọ́ jà kàn ní àbòsí ọwọ́ rẹ ló ti pọ̀ jù ó tún wá lórí ẹ. Eh, Eh, àbúrò jí mọ́ ni wọ́n wá ń rí sọ ìjọ tábúrò jí mọ́ tó ń Ibrahim ní ìbílísù nìsan tó ń pèsè amadu àtẹnsá láti ní sọ ṣé bóun fún ni gbogbo yẹyìn kódà àtàwọn tí ẹ jọ bí àwọn àtẹyìn èwo ló tó gbogbo àwọn bàbá tá à ta ló ṣerú iṣẹ́ wọn nu wọn ẹ̀yin alábòsí burúkú alábòsí ayé ń bọ̀ mí dé àjọ